الحمد لله الحمد لله الذي حرم الظلم على نفسه وجعل بين الخلائق محرما احمده سبحانه وتعالى واشكره واشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير واشهد ان سيدنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وكل من ساوى على منهجه قويم وعدل سوي إلى قيام الساعة كما فعل عباد الله اتقوا الله تعالى واتقوا الظلم فإن الظلم الظلمات يوم القيامة الظلم رجل في غير قوله وهو نوعان ظلم يتعلق بحقوق الله عز وجل وظلم يتعلق بحقوق العباد وحضرنا المتعلق بحقوق الله الانشراف فيه فإن النبي صلى الله عليه وسلم قدسي أن يدان أعظم فقال أن تجعل لله جدا وهو خلقه والذي يقول في الكبائر ثم يقول في الصغائر فقوم يقول ولا تعلم أشياء فإن لنا النبي صلى الله عليه وسلم قدرة وتزيد قدرة ولا الصالح أيضا منافرا وفرضها متحول في هذا المقام ومنها ما جاء أن النبي صلى الله عليه وسلم قال اتقوا الظلم فإن الظلم ظلام يوم القيامة واتقوا الشرك فإن الشرك عليك ما كان قبلكم حمروا والأنفاق بمعه واتخذوا محارمهم رواه مسلم بارك الله لكم في القرآن العظيم ونفعنا الله وإياكم أتقوا الله ọba tí ọpẹ́ yẹrí gbogbo bàbá ọba àkọ́kọ́ wọn kò tó tó káájú ẹ ọba àgbẹrẹ tí ó ti ọba àbí ìmọ̀lẹ́ ẹ̀yìn rẹ ọba kò tí ó tó tó wa èyí tí wàá tó kọjá tààbí ti tẹ̀lé ẹ̀yìn tí wọ́n tó ní àtẹlọ́wọ́ kàkà ìwọ̀n tó náà nínú ọkùnrin náà tọ́lọ́ máa ń lò lórí fún wa ọ̀pọ̀lọpọ̀ ìrọ̀lẹ́ ti àmì láyé anda. tọ́lọ́ máa ń tó lé ọ̀rọ̀ gbà lọ́wọ́ wa wọ́n gba agbára wọlé àtúntò fún ọlọ́ ọba tí a mọ̀ fẹ́ fún òun náà ní ọba tí ó rí gbogbo ní jẹ́ òsì gbogbo iná rẹ̀ pátá ó fi ilé wọ̀ fún ara rẹ̀ bẹ́ẹ̀ náà ló mú alọ́mọ máa gbé wọ̀ láàrin gbogbo àwọn ìgbà rẹ̀ náà àti ọlọ́mọba ìlú sábà rẹ̀ àti ọlọ́mọba lọ́jọ́ ìdókò tó gbọ́dọ̀ àbí ìtọ́ tó lé akọ́kọ́ kan tó ilé òbí mẹ́ni fún òbí olóró tó kọ́ láti sọ lẹ́nu rẹ̀ láti pé bẹ́ẹ̀ lọ́jọ́ ìdí aṣọ́kù wa àníkù àmàkánlẹ̀ sọ̀rọ̀ ọ̀rùn ààrẹ òṣèlá ẹrù fún ọlọ́run òbí sí ọlọ́run ẹni tó wọ́n máa ń rà ní ìgbà gbogbo ayé olúwalọ́wà àlékún kẹrẹ àti ìgbẹ́rẹ́ wọn àtọ́jú wa àtẹ́jú wa àmàkánlẹ̀ Èèkọ́ ìlú òṣèré ìlànà òṣìṣẹ́ ọba àgbà pẹ̀lú láàárá títí lọ di ọjọ́ ìṣe. Èèyàn tó wọ́n fa àpọ́lé, ìyàwó máa tọrọ àtikọ́kọ̀ àti ìgbàgbà. Ẹgbẹ́ ẹgbẹ́ ọwọ́ tó ti bá àtikó sílẹ̀. Òṣìṣẹ́ ọlọ́wọ́ máa lé ọlá gbogbo ọgbà ilé ẹni máa kọ́ wáyé láti ẹ̀ka tó rẹ̀. Òyìnbó ń fa olùdókòwò yọ̀ọ̀nà tó ta owó rẹ̀ bí ọwọ́ ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون àwọn ìmọ̀jọ́ wa bí ayé àyè nínú àwọn ayé àti sẹ́yìn ìjọba ìlú máa ń yọ àwọn sáfà lè mú tó ń lọ àwọn àlè fẹ́rẹ̀. Olú máa tó fi sá òyà máa fi gba owó lẹ́yìn ìlú ọmọ. Ẹ jẹ́ wọ́n tó bẹ̀rẹ̀ fẹ́ gbà fẹ́ lọ́wọ́ Ẹ jẹ́ wọ́n tó bẹ̀rẹ̀ fẹ́ padà lọ́wọ́. Kúmọ̀ tó bá kúrò náà fi máa kẹ́sàrẹ́ fẹ́ tó ń bá lọ mú un. Tí òun ń tàbí ẹ̀jú ká máa tẹ̀wọ́ náà bá káàkiri wá tó sí ọjọ́ tí ó fún àwọn nìkan ní ní ààyè náà tóbi pé ẹ̀jẹ̀ òkèjì ni ìní àti wọn máa gbọ́ béèrè lọ́kọ̀ọ̀kan ọ̀sẹ̀ tí ó ní pé yóò máa dáhùn bí èèmọ̀ sọ́rẹ̀ fún kálukú yóò dáhùn sí ẹ̀fọ́ ara rẹ̀ ìjọ máa tó ọjọ́ yìí káàkiri wá tó ojú káàkiri ká máa ṣe ìyẹ̀wò nípa ti tọ́lá ń ṣe é gbogbo ní ìdí àbòsí gbogbo ẹ̀ ọbájáde mọ̀ àbòsí tàbí ní agbóhùn ọdún máa ń fi ọmọ sí àná torí bí àbòsí àtúntò yẹn ìdí kúrúkú ọ̀pá kọ̀ọ̀kan pé ó ti kó ilé ìjọ máa fẹ́ gbogbo aláàbò pátá ọbàdàn sí àná àágbé oṣù tọ́gbà ní ti oṣù kejì oṣù ti mẹ́tàlélógún lónìí èyí tó túmọ̀ sí oṣù kékeré oṣù ní parí lọ kọ́nà bàálù pẹ̀lú fún àkùnrin lórí dáadáa tí wọ́n máa lápọ̀ ẹjá tó máa kò sí o ẹjá máa lò tó tún tẹ̀lé àkókò ẹyẹ oríṣi àkòsí ọ̀pẹ̀ta ló ń ṣe nítorí sí tábà sọ pé àkòsí òun náà ní ká ṣe ìgbà sí iṣẹ́ òye ká ṣe ìgbà sí iṣẹ́ òye ìgbà ìgbà ìrìn méjì làwọn olùmọ̀ká kù ọ̀gá ń bẹ ó ti ṣe pẹ̀lú ká ìwọ̀ tó ṣe ìwọ̀ ọlọ́run ọba àti ìṣẹ́ ọlá ká ṣe ìlú ìgbà àti tó jẹ́ kí ẹ̀kọ́ ọlọ́run ni káwá lọ sí ẹ̀kọ́ yẹn fún nǹkan mi ẹni tí ó ti lọ́rùn sí nǹkan mi. ẹni tó jẹ́ kí wá yẹn lọ́wọ́ ọ̀wọ́ ọlọ́run wa àwọn ìròyìn ọlọ́run ọba àlejò ti gbé pẹ́lú ìwé alábòsí ni ẹni pé ọlọ́run pẹ̀lú pé ẹ̀rí ẹgbọ́ àbùsọ́kàdùnì àbùsọ́kàdùnáyé ilẹ̀ nínú afẹ́kẹ́lẹ́ sí ọlọ́run bẹ́ẹ̀ wá ní àwọn àgbòsí láàrin ẹ̀dá síra ara wọn nítorí tí ìwọ̀ ọlọ́run bá balẹ̀ ọba ti pé ọlọ́run bá ìyẹn sábò fún ọlọ́run bá yẹ bẹ́ẹ̀ náà ni ìwọ̀ ọlọ́run bá ní ká tó fún ara wa máa ń fi fún ara wa àtìkà àtìkà àwọn ènìyàn ẹwà ń lè lọ́ka nípa bòbí nípa àtìkọ́ káàdì òun náà ní kí ni òkè kẹfẹ́ ju ọlọ. bẹ́ẹ̀ òun náà di tọ́lẹ́tọ́ mẹ́wàá rà jù ìgbàwọ́n jẹ́ lọ́wọ́ lọ́wọ́ àtàkàlẹ̀ sọ̀rọ̀ ara ayọ̀ sílẹ̀ pé ìwúrú tó fi dúró gbogbo ẹ̀sẹ̀ pátá òṣìṣẹ́ wọn ń jọra ló ń pè é ẹnu pé kí alẹ́ ilé ayé gbà wọ́n kú ọ̀pọ̀ láàrọ̀ kọ́ máa lọ́wọ́ orogún kọ́ wa ọlọ́wọ́ bá òṣìṣẹ́ kọ́lọ́wọ́ ìjọba

nínú ọba tó bí ẹsẹ̀ àbùkù àwọn ẹ̀ka sí ara wọn ilé ìwà kọ́ náà àgọ́dọ̀ kà kí ló tóbi jù lónìí ọ̀pọ̀lọpọ̀ lérò pé tó bá ti wà mọ́tọ́lá tó ń sùn nínú ìlú tó wà bá ti sí mọ́tọ́lá tó kò sí lónìí òní. oríṣi àwọn èèyàn ti ká ní ń tẹ ìjọba lọ́kùn lórí mọ́tọ́lá sí lórí fáfihàn lórí fáfihàn lẹ́yìn ìgbà yẹn kọ́ wọ́n ti wọ́n tó bá ti sí mọ́tọ́lá tó kò sí Islam wa ṣe wá nìyẹn. Èyí wá lẹ́gbẹ́ nígbà tí Mùsùlùmí àti ẹni tí èso Mùsùlùmí tàbí Mùsùlùmí àti Mùsùlùmí nígbà tí ìjọba ṣe ọ̀nà wọn papọ̀ ń wò ní jẹ́ tọ́jú ọlọ́run máa sọ. Ń wò ní jẹ́ tọ́jú ọlọ́run máa sọ nípa orí ìfẹ́ fi hàn. Ó ní kí wọ́n wọ́n tó ṣe ìtọ́ ọ̀gá kan láti eré àgbọn láti ìwò wọn ọ̀rẹ́ láti gbọ́rọ̀ lọ kí ló ń jẹ lọ sí gbọ́rọ̀ lọ máa ń wọ. wọ́n ti máa wá lọ pé ẹ̀rí àyè yìí ni wọ́n ti gbọ́rọ̀ lọ gbé lọ́wọ́ àti wọn sábà o. nítorí kékeré nítorí kékeré ìfọ́ọ̀mù ti jẹ wọn lérè kò wá ló ń wọ́n dá àbò sí wọn. wọ́n wá ìtù rẹ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ wọ́n ti lọ nínú àmọ̀ lérè wọ́n ti lọ àwọn fún ọmọ rẹ̀ bẹ́ẹ̀ òkè ìsọ báyìí nínú àwọn ìgbẹ́gbẹ́ pẹ̀pẹ́ ẹ̀yọ́ kò ìdájọ́ ti ṣe bẹ̀rẹ̀ tí ìdájọ́ rẹ̀ ń kó owó mùsùlùmí tó ó ṣe é ṣe kí ni àti àwọn àwọn ìtawà lórí rẹ̀ yóò bá tẹ̀lé ìṣòkò fún ọjọ́ rẹ̀ tó ọkọ̀ ìpínlẹ̀

bẹ́ẹ̀ náà ní bí púpọ̀ bọ̀ tẹ wà yìí àdébùsí àbáwò níbi tí àpò tí ó máa lọ máa bọ̀ fún lágbára àwọn òkèlè pàlẹ́ lórí ẹ̀mí lórí dúkìá lórí ìjọba nìyẹn ẹ̀rí lórí ẹ̀mí òun ti bẹ̀rẹ̀ gbẹ́lẹ̀ ẹja wo ní lórí nípa ẹ̀jẹ̀ yóò kò ní ìtumọ̀ lórí ẹ̀jẹ̀ títà ẹ̀ka gbọ́ fún wọn pààlù báyìí wọ́n pààlù báyìí wọ́n pààlù báyìí. ẹ wo ìkọ́sì tí àwọn pàṣẹ ṣe tí wọ́n bá fúnra báyìí. látara kí ló bí títà ìjẹ́ ètò ìkájára sùn àti láti ìbò lágbára yìí. tó wá rí pé wọ́n pààlù pé owó ní àwọn agbègbè rẹ̀ ṣe gbogbo ní ẹgbẹ́ àpọ̀ ìgbèkè sí àpọ̀ ìgbèkè nílọ òtù wọn mọ́kà wọlé. Bẹ́ẹ̀ lẹ́yìn gbogbo ní iṣẹ́ gbogbo ńlọ pé ẹbí ọgbọ́dọ̀ sí ẹlẹ́pẹ̀lẹ́ wọn ní kéèrè ti jẹ́ fún ojú tí wọn wọn náà fẹ́ gbé mẹ́jọ ìkàlẹ̀ ipò ní wọn wá. Bẹ́ẹ̀ ni gbogbo ní iṣẹ́ ọ̀fẹ́là yálà ọ̀fẹ́ ló parí àwọn ọ̀fẹ́ iṣẹ́ ọ̀gbọ̀dọ̀ sí. Ẹ wúrú ìṣẹ̀lẹ̀ ẹ wúrú láti lè lọ wípé àwọn tí wọ́n jẹ́ láàbí pẹ̀lú wọ́n ní ń pa àwọn èèyàn pàpà pẹ̀lú wọ́n ní dáhùn èèyàn pé àwọn orí tí àwọn ẹgbẹ́ bá wọn lè kàlẹ̀ yẹn ṣùgbọ́n ẹkún ìgbẹ̀yẹ ẹwú ìṣòro tó kù bá ara rẹ̀ ẹwú ìṣòro. torí pé ẹgbẹ́ ti jẹ́ ní iṣẹ́ fọ́nmù ọ̀dọ̀ ẹjọ́ ọ̀kadà ọ̀kadà tó kí ló dìbà nítorí ní máa pàdé pàkópa yìí. Ìtòsí ìlànà ní ìfọwọ́ ọ̀sẹ̀ ń pariwo ní ájí ìgbẹ̀yìn rẹ̀ sí pé àdídé ìwọ̀ ti fún yìí. Ọlọ́run tí ní wọ ṣe máa tẹ̀lé lẹ́kẹ̀ẹ́lẹ́. Ọlọ́run sọ máa tó ọmọ ọkọ̀ọ̀lá lọ́pàá lẹ́gbẹ́ ìhàkùn bọ́pá ẹ̀nà ọkọ̀ọ̀lá lọ́pàá lẹ́gbẹ́ ìhàkùn. Ẹni tẹ́ni tó bá kalẹ̀ yí ẹ̀rọ ọ̀fẹ́ bí ẹni tó bá gbogbo ìyẹn pátápátá rẹ̀ ẹ wá gbogbo nínú tó bá dùn lọ́wọ́ lórí. wọ́n di ẹlòmí ìgbéró wọ́n ké mọ́ráńtọ́ lẹ́yìn ìgbà tí wọ́n mọ́ráńtọ́ lọ́wọ́ ó ti pa. gbogbo táwọn oníṣẹ́ ti lórí ìwé rẹ̀ oríṣiríṣi ọ̀rẹ́ wá àtọ̀rẹ́ bàbá rẹ̀ ọ̀tọ̀ ní wọ́n ti kéde ọ̀tọ̀ ní àwọn ẹ̀fọ́n tí wọ́n lò àwọn ẹ̀fọ́n tí wọ́n lò ọ̀tọ̀ ní kí wọ́n fi bọ́ọ̀lù sí oúnjẹ fún yẹn ọ̀pọ̀ tí ìwọ pààyàn sáyé tó fẹ́ pé ìsúlẹ̀ ìlọ́pàá wá sẹ́yìn látara fún wa nítorí pé gbogbo tí ó wù kí tẹ̀lé ayé wọ́n fẹ́ tẹ̀lé wọn àgbẹ̀. Ṣé o ṣe lórí ilẹ̀ ọ̀rọ̀ náà ti di owó pé kí a tẹ̀lé wọn tẹ̀lé fẹ́rẹ̀? Èyí ó lè bá kápítà padà pé wọ́n lọ́wọ́ èyí ló máa fi gbọ́ fún ilé ìwọ̀n àgbáyé ọmọdé ọ̀gbìn ilé ìfẹ́ wọn tó bá gbé bẹ̀rẹ̀. Yorùbá ti ọ̀gá ìdúró ọ̀nà àti ọ̀rọ̀ ọ̀rọ̀ tó máa ń mú oríṣiríṣi ẹni tó jẹ́ pé látara òkàtà àwọn àjáàjì òkàtà ojoojúmọ́ àjáàjì ojoojúmọ́ èyí tí wọ́n kojú lórílẹ̀-èdè nínú ìlú ni wọ́n ti nílò ìlú tó ní ìjọba ilé kí wá ní déèdì àwọn tí wọ́n jẹ́ pé àwọn lọ́rẹ̀ fún ìlú ẹ̀yọ́ lọ. bákan náà òun náà ìjọba ọba àdéjọ́lá Kọ̀tà kí ní ẹjọ́ ti lé ní ẹ̀yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dúkìá. Dúkìá ọ̀tọ̀ ni à ń pààyàn máa pa káàkiri ọ̀tọ̀ wá ní dúkìá. Títí dúkìá náà ní ìpínlẹ̀ orílẹ̀-èdè. Dúkìá ní ìpín sẹ́ẹ̀sì. Dúkìá náà ní ìpínlẹ̀ àárín ara sí ara wa. Gbogbo oríṣiríṣi ti àwọn ọ̀fẹ́ yìí ọlọ́dọ̀ bí àbùsẹ̀pọ̀ náà lórí. Ẹ̀rù bí àbùsẹ̀pọ̀ ẹ̀kọ́ gbọ́dọ̀ fọ́ à ń sọ̀rọ̀ lẹ́nu ìjẹta kọ́ ti ṣe lọ́dọ̀ òun ti lè gbọ́ ní ní ju ìrìn ìdarí láàbù wọ́n ti gbọ́ ní ní ju ṣe. ó ti lè gbọ́ iṣẹ́ ìṣẹ̀lẹ̀ orí àwọn tó máa kọ́kọ́ yàtọ̀ wọ́n láti sí lọ́kùn ìjà àmọ́ kọ̀ọ̀fà. wọ́n ti ń sọ̀rọ̀ láti kárí ní lọ́ta ní ọkọ̀ wọ́n ní ní. Òun náà máa ń yọ ìmọ̀ ọdún lórí sábẹ́sà ìjọba ọmọ bá lọ́wọ́ pẹ̀lú ní ìlú náà nàìjíríà ọmọ nàìjíríà ọmọ orílẹ̀ lágbàáyé gbogbo títí ẹ̀kọ́ bá nìyẹn ń tó pátá ọmọ nàìjíríà kan lórílẹ̀-èdè rẹ̀ ọmọ nàìjíríà tó lórílẹ̀-èdè ìbò ní ìgbà àti wàhálà ìmọ̀ nàìjíríà ọ̀rọ̀ ìṣẹ́ wa ṣùgbọ́n wa ti wá tó wa tó yìí kọ́ ìyàní wa pọ̀ láwùjọ ọ̀sẹ̀ ara wa kí ló fà àbòsí àbòsí

حاول يتوقع تسوق يجيون الزيت متمثل فيه هو مطلقة الكلمة أو أو غير هذا الجزء آمين قل عظيم على القبول إليه يقول صلى الله عليه وسلم إيه إذا أنا أقول لكم wọ́n mọ orí pẹ̀lú ní àárẹ̀ ìwọ̀n ní ọdún rẹ̀. Wọ́n á pàlú ìdí olùdíwọ́ ìpínlẹ̀ Báyọ̀ lè tó kún orí

àyíjọba nàìjíríà ọ̀gá àwọn ọ̀gá àyíjọba nàìjíríà tó bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ aláǹtà àbòjú ilé ọ̀nà àwọn ìjìnlẹ̀ àwọn wò ẹ̀kọ́ tó yẹ kó sí àwọn ẹ̀sẹ̀ wò ẹ̀kọ́ ẹ̀kọ́ yẹ kó sí àwọn ẹ̀kọ́ ìjìnlẹ̀ àwọn ẹ̀sẹ̀ wò kí kẹ̀kẹ́ ní tí ó kú bí àwọn ẹ̀wọ̀ bí àwọn àwọn ẹ̀kọ́

bẹ̀rẹ̀ bá ti rí ilé ìgbọ́lọ́wọ́ ti lè rí. Ọ̀kan àwọn sọ́dá ó ní nígbà tí àwọn èèyàn rí wọ́n ti láwọn ọmọ ní ọlọ́run wá ní ìlú ìtọ̀rọ̀ lọ́wọ́ ọ̀sán fún wọn. Ìgbà tó ti kú ọlọ́run pé kí ni wọ́n yàn wá sí ìdúró. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó kí ní ọwọ́ ṣe yàtọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ti lè fi lò pèsè ní ẹ̀sìn wọn. Tó bá wọn ti dá ọlọ́run fi ẹ̀sìn ìpàdà fún wọn. Ẹja wo àwọn àkókò lọ́wọ́ bá ọ̀nà àti ti gbé oúnjẹ ìjọba yẹn ó tẹ̀lé ìgbà tí ọmọ àbí ọ̀rẹ́ rẹ̀ àkọ́kọ́ ń bẹ́ẹ̀ ni. báwo ṣe nígbà ilé yìí ẹ wá wò lè lónìí. ètò ìgbà lókù rẹ̀ máa sọ pé wà á ní ìjọba tó ní ìjọba àwọn rí ilé nígbà kò sí ìṣe nígbà ilé ìlú nígbà ilé ẹ̀kọ́ nígbà tí jẹ́ ìṣe ìṣe nígbà ilé ìlú nígbà ilé ẹ̀kọ́ ẹ̀rù náà lè ṣe ń wà tẹ̀lú títẹ̀ tẹ̀lú nígbà yẹn tí wọ́n fi tẹ̀lú tẹ̀lú ìtọ́ka sí pé ìtàkùnrin ta ń wọ́n méje àìmọ́ àbòjúlòkù tó ti àbòjúlòkù tó ti rẹ̀ èyí ni mọ́ ọjọ́ ẹjọ́ wa sọ a kò pé ẹgbà yóò fún nàìjíríà owó mẹ́ nàìjíríà àwọn ìlú lọ́wọ́ ó fi inú ìdílé lọ́wọ́ wà òun fẹ́fẹ́ ìgbàgbọ́ wà nígbà ìlú ìsì òun ti lọ́wọ́ ìlẹ́kùn òun bá ìdílé lọ́wọ́ ìlẹ́kùn ọkọ̀ àwọn ìdílé sí ó ìlú pàwá èdè wọn tẹ́lifí ìtẹ́bí wọ́n ní ìdíkà ìtẹ́jẹ́ ìjọba lọ́dún ṣùgbọ́n tí gómìnà ní bàbá kí ayé ọmọ àwọn èèyàn lọ́rùn pé ìdìbò máa wọ́n ní. Wọ́n ti tọ́rọ̀ máa ń sọ ìjọba gidi tó ti fi ọwọ́ àwọn àwọn àwọn ọ̀fẹ́. Ẹ̀wọ́n lọ sí àgbà ti táà ń gbà mí fún ara wa. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ̀ táà lọ wa ìjọba ní àwọn ọbí àwòfẹ́ tí wọ́n ra oúnjẹ sí. Àwọn ọ̀fẹ́ yìí kíkà ó lè fi kó ìjọba wà á ká ilé ẹ̀jẹ̀ fún wọn ṣùgbọ́n àwọn tí wọ́n ń tẹ látọ̀rọ̀ yìí àwọn tí wọ́n ń tẹ wọ́n ti bá àdúgbò kò bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ara ẹnì kan yọ pàdéjọ́ wọ́n ń sàlàyé báwọn ti ra oríṣi àwọn tó sọ nípa àwọn gọ́ọ̀mẹ́ntì àwọn tẹ́ gọ́ọ̀mẹ́ntì ní àyè sí kí ni tí wọ́n bá ti ra àwọn ọ̀bẹ̀ lẹ́yìn wọ́n kó lẹ́sẹ̀ máa àdúgbò ìlú ìjọba àwọn ohun àbábẹ́jọ́ kan fún wọn ọwọ́ ní wọ́n ìyẹn wá sọ ìlú ní pé èmi ti máa rà gẹ́gẹ́ yìí. Àwọn tí wọ́n ń jẹ́ ní ìlú ní wọ́n fẹ́ lé àdìbàbọ̀ ni. Wọ́n wá gbọdọ̀ ń képa àwọ̀. Ó ní ẹ̀ka wọlé o. Wọ́n wá tó lé képa àwọ̀ lọ́sọ̀rọ̀ lọ́ méjì ni pé ó dra ìdìbọ̀dà ọ̀gá ìdìbọ̀dà ọ̀gá ìdìbọ̀dà ìwọlé. Mo ní kí àwọn ìlú wa máa ń yọ. Ìgbà wọn ti kúrò ìdíkà àwọn ẹgbẹ́ yìí ló fẹ́ ti ọ̀sẹ̀ òun. Ó wá fún wa lè sàárà. Ó yẹ kí o tẹ́lẹ̀ wọ́n lè fún ìjẹ̀kẹ́kẹ́ lọ́la ojú ìbálù. Lọ́sí mo sì ní ọ̀la, ìgbà tó ti kí yẹn, wọ́n lè lè fọwọ́ ọ̀la lẹ́sùn. Oúnjẹ tí ò sí, wọ́n wá bá ọmọ àwọn oúnjẹ tó ló ti bálù. Ìjọba ti ló ti kẹ́lá yìí, oúnjẹ tó wáyé fọ́nà aráàlú. Òun ni wọ́n dáná sí, wọ́n sọ fọ́nà ọ̀sán láti kẹjọ ni, ẹ̀ẹ́kẹ̀ tí wọ́n dáná sí ni. Àwọn ìlú ń pè é lọ́sọ̀rọ̀ wọ́n èso pẹ́sẹ́ǹtì o àwọn àǹkàrò pé Buhari àǹkàrò pé Mákindé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a kò sí àwọn ará Yorùbá ti wá. ẹ jẹ́ wo sẹ́kírẹ́tì wa ní ìgbìmọ̀ tí kí owó ilé ìlú máa lọ́gbẹ̀ẹ́ sí inú ọ̀gá ọ̀gá ìgbà tí wọ́n lọ́gbẹ̀ẹ́ sí káàkiri o orí àbùkọ́ gbà ní àwọn ọ̀gá ọ̀gá ìgbìmọ̀ alábòsí ni wọ́n wọ́n parí wá lọ́gbẹ̀ẹ́ sí

iṣẹ́ ló fà á tó iṣẹ́ iṣẹ́ ọ̀sán bẹ̀rẹ̀ ọ̀sán tó tilẹ̀ iṣẹ́ ẹ̀. Nàìjíríà bọ́ ìjẹ́ o. Ìlú wọn ní kí gbogbo Nàìjíríà tí wọ́n yà abẹ́ ti wọn Nàìjíríà kú ti dùn. Àwọn ẹni tí ó bí ẹ̀jẹ̀ tó ní bá a fẹ́. Nígbà tó bá ti jẹ́ pé ọ̀hún, nígbà tí ń dùn. Ìlú wọn tí a yà kò sí méjì pé ìbẹ̀rẹ̀ bá kó lò ní abẹ́ àbúrò ìjọba ìbílẹ̀. Ibi mo wá sí lọ lọ́wọ́ òṣèlú láti ìwé lóòótọ́ ni pé àwọn àbùkẹ́ wọ́n láti àwọn stéèjì tó bá àwọn olùkọ́ ọ̀sìn wọ́n ti wá ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ ọ̀sìn àwọn ọ̀pọ̀ ọ̀sìn ọ̀pọ̀lọpọ̀ wà ní tẹ́wọ́ ó lè láti

gbogbo àtẹ̀lọ́rọ̀ sí ìlú lé gbogbo àtẹ̀lọ́rọ̀ kò sí mọ́kànlá lẹ́yìn ìlú látara tó kí ni látara tó ayé alábòsí ilé wọn kọ láti ìdúró tá a bá tọ́ra nípa àbòsí ìdí máa ń bí ọ̀nà àwọn bọ́ọ̀ èyí máa bí látara nípa àwọn káàkiri ọ̀nà bọ́ọ̀ àti ìtẹ́lẹ̀ ìgbà tó ń tọ́jú máa pé ẹgbẹ̀rún àbòsí olùkọ́ ní ká àbòsí yẹn òṣùpá bá lè kìlá lọ ẹgbẹ́ wá kọ́ ayé tó ń kọ́kọ́ rẹ̀ kẹ́rin má bàgẹ́ ìgbà bẹ̀rẹ̀ ní orúkọ ní ẹ̀rọ ìjọ ìpamọ́ táwọn tó ta lù yín ó wá pa níbi kí wọ́n ti fi tẹ̀ ìyá ara sílẹ̀ tó lọ́ fà yóò jẹ́ ìpínlẹ̀ ìgbẹ̀rẹ̀ nígbà táwọn ọ̀sẹ̀ tó wọ̀ lẹ́bí níwọ̀n ìgbà bẹ́ẹ̀ ní ìgbẹ́ tó nà màmìlá ìyẹn òun ìdúgbò lọ́wọ́ dúkìá ó tún wá ń tẹ́lá àyà àwọn ọ̀dùn ká máa fi ẹ tẹ́lẹ̀ lẹ́yìn ká máa bá tìyẹ̀ jẹ́ ara ẹni tí ń jábẹ̀rẹ̀ ara ẹni báyá tí yọ máa ń tẹ́ tí ọmọ bá tìyẹ̀ tó máa tó tìyẹ̀ ọ̀rọ̀ ẹni ọ̀rọ̀ ẹni gbogbo àwọn ọ̀rọ̀ ìpapátá àwọn àmúṣe ìṣe pé ọlọ́mọba àti ìjọba ó lọ máa lè gbọ́ ìgbìyànjú ẹ̀rọ tàbí ìwọlé àṣẹ gbogbo alákùnrin pátá ní òun ìlú ọ̀rẹ́ àmì ìpàdé ìdí àlọ́ bẹ́ẹ̀ ni ní òun ìlú olùsùn kẹ̀kẹ́ tí wọ́n àwọn ọlọ́dọ̀ ìdí àlọ́ bákan ní pé oríṣiríṣi àwọn olóṣèlú wa tí wọ́n láti ṣe ẹjọ́ sí ìlànàbòsí tàbá ń sọ nípa dúkìá tí àbòsí pọ̀ ń bẹ́ dúkìá dúkìá ẹlẹ́rẹ́ lọ́wọ́ pẹ́pẹ́ yẹ ẹjọ́ wọ ọ̀rọ̀ ìlú ni àwọn olùsèkọ́ àwọn pẹ́pẹ́ lọ́dún níjọ ń jà wọ́n kẹ́kẹ́ ilé wọ́n kọ́ sọ̀rọ̀ sí àwọn wájú mẹ́rin lórí ẹ̀rọ yà jù tí wọ́n lẹ́nu tó ìbára tà ń bẹ́ kò sí ó kẹ́lẹ̀ ní gbogbo rẹ̀ wọ́n bá tọ̀rọ̀ wọ́n tó bá wọn lórí ìwà ń bẹ́ bẹ́ẹ̀ ni ìgbà jáwó kọ́mọ́ kẹ́ jáwó padà àti sọ̀rọ̀ wọn wà lóṣèlá wọ́n lè má tó lọ wà lóṣèlú nínú ọ̀sẹ̀ ìṣẹ̀ lára olùgbò ẹgbẹ́ ìgbọ́lọ́ ọ̀wọ́ àpọ̀ ọ̀sẹ̀ tòṣìyẹ láti tó padà ẹ̀sùn wà ní fún àlọ́ sáà tó kọ́ wà ní fún ìwé ìdáwó òun wà kò tó ta èyí lọ lówó sí ọdún rẹ ẹ̀sùn ti jẹ yóò tó ti yáwó lóògùn òun òun sẹ ẹ̀sùn ti jẹ nínú yáwó yóò ti máa wá wọ́ọ̀lù ìjàmbá títí yóò fi jẹ tó ní ẹ̀sùn ti jẹ yóò tó wọ́n ti wúyẹ fún òun òun wúlò ọ̀rẹ́ òun tó wúlò òun kọ́ ẹ̀kọ́ fẹ́lẹ́ ẹ̀sẹ̀ náà bẹ́ẹ̀ ni yóò wá fún ọlọ́run òun òun òun òun 所以说，这个这个是这样好像哦，不是喜欢什么大神，我拿不见。人家说啊，如果是规矩，也不说你多大意，如果是不懂的，不理解你，不认你，你们这些不规不拉倒，那是说人家的媳妇，你给我说了，还是他说了哇，刚也那些，你们这家伙啪嗒啪嗒，一样啦。 àbùsí láàrin bàbá tó mọ ní orí àìmọ́ ní àbùsí bàbá tó mọ ẹ̀tọ́ bẹ́ẹ̀ tó tó mọ kò dé ọ̀pọ̀lọpọ̀ ló tún bàbá ìlọ́sẹ̀ wọn ò rí ọkọ òrí ọmọ tó rárá wọn ò rí tí bàbá tó mọ wọn ti lọ fún blàblàta ọmọ wọlé àfihàn káàkiri àwọn ẹ̀rọ sáǹsì láti lọ nínú mi torí báwọn ọmọ rẹ̀ wọ̀ ẹ̀sìn òun báwọn òun táwọn tó ẹ̀sìn ọmọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò rí ti àwọn ẹ̀rọ rárá bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ló ti kí àbùsọ lágbára ilé ìdìbò ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀ lọ́pọ̀lọpọ̀ ọmọ tó ti kí alábòsí ńlá ilé ìwọ́n yá pẹ̀lú àwọn tí àwọn tí wọ́n bá tó wọn ọwọ́ akọ́ láàrin wọn ní sọ́kà ìgbé lọ́pọ̀lọpọ̀ kápẹ́ pé ọmọ tí kọ́ láyẹ̀ ìwé kólí sí wọn òní kólí sí sẹ́yìn sí wọn àwọn ọmọdé náà àwọn bàbá

àwọn èèyàn pọ̀lọ̀ káàkiri mú kẹ mẹ́ta ń pè ní ìwá ní o ó pọ̀lọpọ̀ ọgbẹ́ ti rí nìyẹn ẹ ti wá báyá àwọn ọmọdé láì sí ìjọba alábòsí ni yìí alábòsí ní lére torí pé ń gbọ́ wá dojú àlùkìyá náà táwọn ẹlẹ́kọ̀ọ́ bá ń bèèrè ẹ̀tọ́ yóò yà wọ́n lẹ́nu pé yóò yà ilé wọ́n máa bèèrè ẹ̀tọ́ lọ́wọ́ yín torí pé kí ni ẹ̀yin lẹ báyé àwọn ọmọdé àwọn ọmọdé tí wọ́n lò wọ́n láàrin àbòsí wọn fẹ́ káàkiri fẹ́ káàkiri àwọn ọmọdé wọn ò gbà báwo ni ọ̀nà tó bù sí àtàwọlé àtàkùnbá nínú pọ̀ sáfà àtẹ̀lé kó ká kó ti lórí dáadáa kọ́ ìwọ́ kàkùnkẹ́ ìwọ́ ọ̀kan wa bára sọ̀rọ̀ ìwọ́ ọkùnrin tó àwọn àwẹ̀ wọ́n ti fara mọ́ ọ̀rùn fọ́ ìjà ọ̀rùn. Thank you. والصلاة والسلام على الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله فإن كل ما حمل الناس على حق الدماء المسلمية وتسويف الأمن وتقوى الحكومة إلا وستين سنة مع اختلاف الأمور في بلدة واتقوا الله وعديله فإنكم معصوم يوم القيامة وتفعلون ما تفعلون وعلى ما كلام كلام الله وقال الهدي أي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدث بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم حتى رجعت بخطوات وعلى محمد صلى الله عليه وسلم كل عضو حديث في محمد محمد أمر بعملية كيف نقول جميلة من سلوك لا سبيل لها جلوبي وجوه سيدي يوسف مغربي جنة الله ولا لا تلك ترى جنة الله هذه صعبة

orílẹ̀ èdè nàìjíríà máa kọ́ wà lórí bí o ìgbóná ọba máa ń fi ara ayé jẹ náà ní ráyè ọ̀pọ̀lọpọ̀ náà ni ó sì máa rí ara ayé ẹ̀dá kò tẹ́lẹ̀ lọ́wọ́ ìjọ àwọn àtàwọn wá ń wọ̀ tó kí ní lágbára ní pọ̀ sí káàkiri tó yóò bá tó jẹ́ pé wọ́n tí òfin jáde pé ẹ gbogbo tí ìlú tẹ̀lé tó jù láàrin òṣèlú kí wọ́n bá lórí o wọ́n máa dá sí ẹ̀ wọ́n lè fi kí ni gọ́ọ̀mẹ́ntì gọ́ọ̀mà tó àwọn fẹ́ náà kẹ́rọ ra sí ìmùtàdé wọ́n lè lè fẹ́ lè mẹ́tì jù bẹ́ẹ̀ lọ tó bá tún ìjọba bọ́ọ̀lù ló máa yọ̀ mí kí wọ́n lè fi ṣe òun ní bọ́ọ̀lù òun bọ́ọ̀lù àwọn tẹ́ láàrin ni wọ́n lè fi ẹni tó wá bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n tó tàbí lókẹ́ ìdá ẹni tó fi kọjá ẹni yóò kọjá tàà níwọ̀n ní èyí wá ń ká ní káàrí oko bákan náà pé abùsí tí máa ń fa kí ọmọ àjọ ilẹ̀ rẹ̀ ní ló wá fa nàìjíríà lónìí ọ̀pẹ̀ tó yìí tó hàmù ní máa ń ní bàbá ló tún wá ìdí bí kí àwọn tí wọ́n ń sọ lórí lórí nǹkan wọ́n ń ìjọba nàìjíríà lórí ń láwọn yọ ẹ̀jẹ̀ àti ti wá ìrìn ọ̀sẹ̀ wá lẹ́nu àwọn ìtajú ọ̀gá náà ń pàdé nàìjíríà máa ń di ọmọ mọ́kànlélí ọgọ́ta ọwọ́ ní ẹni tó bá jẹ́ ọmọ nàìjíríà lórí òun nínú rẹ̀ ó irú báwọn náà lọ́dún gbogbo náà mọ̀ pé á ah, òun ká ilẹ̀ ìgbìyà ìjọpọ̀ ìjì ni pé ẹ̀rù tó tẹ̀ ìjọba gẹ́gẹ́ tí wọ́n ń darí orílẹ̀-èdè wọ́n máa bà pé á ah, orílẹ̀-èdè polúkúrúkú kí ni tẹ̀yìn gẹ́gẹ́ kí lè gbà lẹ́nu ìjọba ọ̀bì ilé rẹ̀ nígbà tí ẹni tó wá lọ́wọ́ nígbà pọ̀ jù tó wà pẹ̀lú àjọ ọ̀rọ̀ ọ̀rẹ́ yìí Tàbí àti ìjọba ọdún yẹ wọ́n yẹ ni. Nígbà tí ìjọba Buhari náà ní èdè orílẹ̀-èdè ni, ó ní ìlú sí ìlú ìpínlẹ̀ wípé wọ́n fi ìsọ̀ Nàìjíríà láti kò pé wípé. Nígbà wọ́n ìdílé ní títà ọdún ààrẹ ìdí. Láti sọ náà fi yẹ, wọ́n wá fi ní ìlú èdè pọ̀ sí ìlú ẹ̀ padà. Láti gbà yẹn, wọ́n á gbé káàkiri. Ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ fẹ́ ṣe ọ̀rọ̀ bíbí eh, ìgbà pé bí kékeré kan ìjọba tí ó ni wọ́n kò tó kéré kan àwọn tó ọ̀rọ̀ àwọn ọmọ ìgbà táwọn láti ní gbogbo wọn ẹgbẹ́ tó lè fún àtàrà àti ti gbòkè èwo lọ lẹ́kọ̀ọ́ wọn lọ́wọ́ àtòkù ká gòkè àti ti èwo lọ lọ́kọ̀ọ́ èwo ní gbogbo àti ti ìjà àti ti ìdìbì tí

on what is it? Sixty-one ọmọ sixty-one tó rí rẹ̀. Àwọn tó máa kọ́ gbogbo ẹgbẹ́ ní ìṣòro ìwé àrùgbọ́ bàbá o, a máa ń pẹ́ tó ọ̀rọ̀ ìtọ́jú ní jẹ, àkókò ọjà ẹ̀sí òkè òkúrọ́. Gbogbo àkókò ara mi ní ìlú, a lè fa kábà gbogbo ẹ̀rọ bá bàbá lọ́sẹ̀. Ọ̀nà tí ọjà a máa ń dúdú ẹ̀, títí ìṣe ilé tó fi ẹ̀, a lè fa akẹ́lẹ́ òfin ìgbà títù mú wa lò ẹ̀rọ àwọn tó jẹ́ wọ̀ pẹ̀lú wa ẹgbẹ́ tí wọ́n máa jẹ wá ní ọjọ́ nípa ìgbẹ́jà nípa mú ní àwọn àwọn onílé ń bẹ̀ kàkà àwọn àwọn tó ń lọ ọ̀pọ̀ náà ní wọ́n ń kó ọ̀rọ̀ Èbí láìpẹ́ ìmọ́ pé owó tí àwọn ọ̀fẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ fún lọ́dún ìmọ́ ní lọ́dún ìjọba Amẹ́ríkà ló ń fẹ́ da àbú Nàìjíríà látọ̀dúnwò. Nígbà tí ẹ̀bá bá bí wọ́n ti lọ látọ̀dú ẹgbẹ́ ti dọ́là. Ìgbó kókè àti tó ti bẹ́ẹ̀ lọ. Nígbà tí ìlú tẹ́ bá ìwọ̀n ní ogún ọdún. Ọwọ́ ló ní ìfẹ́ ti abá àbú ní ẹgbẹ́ àwọn ẹgbẹ́ ọdún wọn ni. Ẹgbẹ́ ọdún wọn ni àwọn ọdún wa. Ẹgbẹ́ ọdún wọn ni ẹgbẹ́ ọdún wa. Wọ́n ti bá Nàìjíríà

pépà ọ̀sẹ̀ ni ríru ti sọ̀kọ̀ ìgbìyà àwọn tí ní nàìjíríà èyí ló lè gbà pọ́ọ̀tù pásítọ̀tù láti pásítọ̀tù èyí ló ń rí gbà fún wa ìlú wa pépé pásítọ̀ wa sákèjì nígbà tí wọ́n dàgbọ̀ ọ̀sẹ̀ láwọn olóògbé mi ẹ̀rọ ọ̀sẹ̀ sọ̀rọ̀ wọ́n mú ọdẹ àbáláṣẹ́ mi ẹ̀mọ́ ti máa mú ọdẹ àbáláṣẹ́ nítorí kí àkọ́bà nínú kóbì wọ́n ti kóbì bàbá ìgbà àwọn tó wà ní ìjọba àwọn tó gbà nínú ló gbà ní ìyàjú kóbì bàbá ìgbà tó kẹ́kọ̀ọ́ bàbá ìdílé dàbí nítorí kí àkọ́bà nínú kóbì bìyẹ kóbì bìyẹ lórí bìyẹ bí wọ́n ti sin àwọn bàbá ìgbà tó káàkiri káàkiri ọmọ nàìjíríà àwọn tó wà ní ìjọba tó gbogbo wa àwọn àwọn tó gbà àwọn ìjọba àfẹ́ èmi àti ìgbà ẹgbẹ́ta wà ní àgbàgbà ní ẹ̀. àwọn ìgbà ìlú ìjì ọdún bẹ́ẹ̀ yáni jẹ́ máa parọ́ ní ìlú kan lóye ìfẹ́ ìfẹ́ ìgbọ̀dún tó lẹ́yìn wọ́n bọ̀ láti lé. tó o sì máa ti kún ní ìlú yìí tí àwọn ilé ìfà yẹn àyà àwọn ilé yìí. títí tí wàá ní sílẹ̀ tó lẹ́yìn àti ìjọba tó dá kọ́ ní àti ìgbọ̀ tó ní ìjẹ ní àti ní àti ìjọba ọlọ́ọ̀ba àti ìjọba tó ti tí ó hánà wàásù lọ kí n tí àwọn àti ìlú sí ha nígbà wọn ń sọ nípa kàkí ní òṣèlú náà wọ́n fún mi. tí ọ̀dọ̀ wọn ń sọ nípa pé ìjọba tí ó nà lọ ikú ìṣòro bá wọn lẹ́yìn àti ká fẹ́ fà sí àwọn òfin ọ̀rọ̀ wọn lọ. gbogbo ìlú kọ̀ ọ́rùn náà là bàbá wa ọ̀nà náà lè ní àlẹ́ mi. ìjọba bá fẹ́ padà sí òfin ọlọ́run torí bẹ́ẹ̀ láàrùn sí ẹ̀sọ́ bọ́ọ̀lù lọ́dọ̀ ìfẹ́lẹ́bà àti òkè ọlọ́run bá ti bẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ wà láàrú lọ́wọ́ bá ti òkè ọlọ́run náà yẹn ọlọ́run bá padà sí òkè ọlọ́run bá èyí àti ìlà ìjà ìsọ̀rọ̀ àwọn ìlà ti máa pọ̀ àti tó máa tẹ̀lé wọn darí tó máa lu wọn lẹ́ẹ̀bá da ọlọ́run yẹn lẹ́nu wa o ọlọ́run kà tètè ìkọ̀kan wa ìjà ìkọ̀kan ọ̀dọ̀ ọlọ́run bá yẹn ìjà ìkọ̀kan ọ̀dọ̀ ọlọ́run bá yẹn ìjà ìkọ̀kan ọ̀dọ̀ ọlọ́run bá yẹn ìjà gbogbo tó ń wọlé ìdílé náà pé ìdílé àti onílẹ̀ ìwọ̀n àlùkò bá ń tẹ̀lé ẹ̀ ẹ̀yọ́ náà فلا ترى لها وكنا فلا سبحانه وتعالى قل لي لا تراقبون ولا تراقبون ورفع لليله تعالى كيف مطبع ولا ترى لها وكنا ما شفعت من نفس الواجب جعل ذكرهم لهم قال ولا اجمال ان يعلمها رفع آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفي عذاب النار أما أعطنا آتنا في أوتادنا اللهم امنا في اوطاننا اللهم امنا في اوطاننا اللهم ولي علينا قيامنا ويقبل علينا سرارنا اللهم لا تولي علينا سرارنا واغفر لنا ولاة امورنا يا حي يا قوي برحمتك الكريم واذكر اللهم صل على سيدنا محمد وعلى وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك